ẹ̀yin èèyàn ilé ìwé lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi tá a gbọ́ wọn bí a ṣe gbọ́ o ẹ̀yin ará lé ẹ mọ̀ wípé àǹtí wa m wọ́n ru gbogbo ẹrù wọn padà lọ sí olórí mansion èyí tí kábíyèsí rà fún un wọ́n ní kí wọ́n tó lè wọbẹ̀ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n abandon kọ́ wọn wọ́n ní wọ́n dúró for hours ní iwájú ìta eléyìí ó tó di pé kábíyèsí àlá wọn láti kó ẹrù wọn wọbẹ̀ wọ́n ní wọ́n dúró dúró dúró wọ́n ní kábíyèsí kọ́ ignore wọn ni ẹ mọ̀ pé àtìgbà tí kábíyèsí ti ní kó kó ẹrù wọn lọ wọn ò dáhùn ṣùgbọ́n nǹkan tá a wá ń gbọ́ ní ìsìn tó yà wá lẹ́nu tó ṣe wá ní kàyéfì ò ní wípé wọ́n ní immediately bó ṣe kó ẹrù wọn wọlé báyìí wọ́n ní attack ni. Attack, Dr. Elizabeth ń rí wọ́n ní àtàkì yẹn hmm, kò ṣeé sọ gan lórí social media ṣùgbọ́n a máa sọ náà ni ẹ mọ̀ téèyàn bá sùn tó wá ń rí bíi èèyàn míì tó jẹ́ ọkùnrin tó jẹ́ pé ẹjọ́ ń ṣeré lójú àlá wọ́n ní nǹkan tí àtàkì tí Dr. Elizabeth ń rí nìyẹn ṣó ti yé yín kì í ṣe gbogbo ẹnu lèèyàn fi ń sọ̀rọ̀ ó yẹ kó yé yín wọ́n ní bí Dr. Elizabeth ṣe lọ sí pálàsì kábíyèsí bàbá wéré ńlá nìyẹn tó lọ ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìyá wa ẹ̀mù yìí wọ́n ti mọ̀ pé Dr. Elizabeth ń gbèjà Queen Naomi ìtorí ẹ̀ náà fi ń àtàkì wọn tó rán ní wọ́n ṣe kẹ́rù wọn dé báyìí ní ogun ká máa rí irú àwọn nǹkan báyìí lójú oorun ló ń ṣẹlẹ̀ sí wọn ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan kékeré o so wọ́n ní ìgbà tí Queen Naomi gbọ́ ọ̀rọ̀ yìí pé Queen Naomi sọ fún wọn pé ṣebí àwọn ti sọ pé kán dúró sí inú palace ṣebí Dr. Lizzie ló ní àwọn máa múve ẹrù wọn lọ síbẹ̀ nítorí pé àwọn fẹ́ live a eh, good example fún àwọn olórí wípé kí wọ́n má lọ síbẹ̀ mọ́ kán dúró sí inú palace nǹkan tó ní Dr. Elizabeth sọ nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé tí ó ń yà mí lẹ́nu lórí tó bá jẹ́ pé gist tá gbọ́ ìhòòtọ́ ni o tó bá jẹ́ gist tá gbọ́ ìhòòtọ́ ni o hmm, báwo lèèyàn á ṣe sùn tó máa máa lálàá wípé èèyàn kan ó wá ń bá òun ṣeré lójú àlá ah ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ilé ayé yìí lágbára ẹ̀rí pé àwọn èèyàn yìí wọ́n burú nítorí pé èèyàn ń support ọkọ ẹ̀ nítorí pé èèyàn ń support ọkọ ẹ̀ kò fẹ́ kí ọkọ ẹ̀ kò fẹ́ kó inú ẹ̀ bàjẹ́ wọ́n fẹ́ happiness kábíyèsí ìtorí ẹ̀ lẹ́ fi fẹ́ dojú ìjà kọ Dr. Elizabeth pé ẹ ṣé wọ́n ló lè gbèjè èèyàn màá dẹ̀ fi ojú ẹ̀ fọ́ fèrè kí ló dé kí ló dé kí ló dé tí ẹ̀yà èèyàn burúkú kí ló dé tó yẹ pé àánú kábíyèsí ò ṣe yín láti joy ó ti ń lé bí ọdún méjì tá a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí àbí jù bẹ́ẹ̀ lọ tí kábíyèsí ò lè fi ọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ ẹ kẹ́kọ̀ọ́ ònú palace kíyàwó wọn wọnú palace náà ni èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV Atude, Mashola Gist TV. Atude, bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé. Àgbétutù dé, àgbétutù dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola Túndé o Àtúndé Mashola Gist TV Àtúndé ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wẹ́ẹ̀kan sí wa ní Mashola Gist TV àjímẹ́.com tẹ́ bá ní ìpolówó ọjà lọ́lọ́kùnjọ̀kan ẹ̀yin èèyàn ilé hmm, bí a ṣe ń sọ lọ́wọ́ wọ́n ní ṣe ni Dr. Elizabeth bẹ̀rẹ̀ sí í rí àwọn nǹkan tí ò yẹ kán rí wọ́n ní wọ́n rí àwọn nǹkan tó bá ti sùn lójú oorun bíi kí wọ́n máa ní nǹkan pẹ̀lú èèyàn míì lójú oorun mi ò fẹ́ sọ bẹ́ẹ̀ ṣe expect pé mo lè sọ nìyẹn nítorí pé gbogbo ẹnu kọ́ lèèyàn fi ń sọ̀rọ̀ so ṣùgbọ́n nǹkan tí ò dáa ni so ẹ̀yin èèyàn lé kí ló dé gan-an kí ló dé ganan tó jẹ́ pé bí àtàkì bí àtàkì ni anybody tó bá ti fẹ́ máa gbèjà kábíyèsí ẹran tí ń gbà kan náà bí wọ́n ṣe àtàkì Dr Elizabeth nìyẹn tí Dr Elizabeth ní láti lọ sí Èkó láti lọ tọ́jú ara wọn tó lọ dúró sí ilé àwọn pẹ́rẹ́ǹtì wọn lẹ́kọ̀ọ́ kí ló dé kí ni Dr Elizabeth ṣe fún yín ṣé wọ́n ń gbèjà Queen Naomi àti kábíyèsí ló ń gbèjà Queen Naomi àti kábíyèsí eh? wọ́n ní ẹ ṣàṣedé bẹ́ẹ̀ ṣe dé báyìí gbára báyìí ni wàhálà yìí bẹ̀rẹ̀ ni wọ́n lè sùn mọ́ nínú ilé àfi kí ọlọ́run elédùnmarè kó máa ṣọ́ wa lọ́wọ́ gbogbo àwọn nǹkan báyìí o. so ṣùgbọ́n èmi mọ̀ pé Dr. Lizzie máa borí gbogbo wàhálà àti ìdààmú yìí nítorí pé orí òótọ́ ni wọ́n wà ẹni tó bá dẹ̀ gbé ọwọ́kọ́wọ́ ọlọ́run á bá wa bá wọn wí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tá a gbọ́ nìyẹn tán ni ó ṣẹlẹ̀ sí Dr. Lizzie ọlọ́run á wà pẹ̀lú Dr. Lizzie ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi àti kábíyèsí ẹni tó bá dojú kọ wọn ọlọ́run á bá wa dojú kọ wọn ẹ̀yin èèyàn ọlẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ tá bá tún gbọ́ ẹni tẹ̀ nípa gist a máa mú update ẹ̀ wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ọlọ́run aláàánú á fún ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbà ní agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.